إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا Gracias. محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أعنيبا مكيو أرواتا بابو نينو الأسرة المسلمة ìdílé mùsùlùmí báwo ló ti ẹ̀kọ́ rí látara bẹ́ẹ̀ àti débi tarbiyatul awlad fil islam báwo lè ṣe máa tọ́mọ nínú ẹ̀sìn islam títọ́mọ gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa ó bẹ̀rẹ̀ láti ní títẹ́ta ìyàwó a ti sọ̀rọ̀ ní púpọ̀ nípa rẹ̀ fún wa so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tó ń dá ti sọ fúnra wa nípa títọ́mọ yìí ìgbé kí ni tó jẹ́ ojúṣe ẹni tó bímọ nígbà tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ kí làwọn nǹkan tó yẹ kó ṣe mo rò pé lẹ́yìn òun náà la ṣàlàyé fúnra wa lẹ́kùnrẹ́rẹ́ ní ìjẹjọ insha Allah lónìí nǹkan tí yá bára wa sọ òun náà ni in tó ní ṣe pẹ̀lú sísọ ọmọ ló kọ tí a ń pè ní tasmiyatul awlad sísọ ọmọ lórúkọ wa ahkamuha àtàwọn àdájọ́ tó rọ̀ máa ká sọ ọmọ ló kọ nígbà tí a tán tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá ṣe mà ipe irú ọmọ ló pọ̀ yìí kìí ṣe islam ló gbé e dé àṣà kan ni tó ti wà ní gbogbo àwùjọ tó wá ní ká nàbí sallallahu alaihi wasallam tó dé so eléyìí kò ní di nǹkan tí àgbẹ̀dẹ̀ fún ẹ̀rí wá fún ipe bóòlù àti mà ipe kí islam tó dé òun náà ni wọ́n ti máa ń sọ ọmọ ló kọ so eléyìí wà lára nàbì gan sallallahu alaihi wasallam ànábì tó gbé islam wá fún wa ìdí ń jẹ́ orúkọ síwájú kó tó di ànábì ìdí ń jẹ́ muhammad tó gẹ́gẹ́ náà ni bàbá tó bí ìdí ń jẹ́ abdullah síwájú islam gẹ́gẹ́ náà làwọn tó ti kọjá síwájú wọn so eléyìí túmọ̀ fún wa pé ìsọmọ lórúkọ ká fún ni lórúkọ táàbí dáyàn so eléyìí ó wà nínú àṣà ni tó ti ti pẹ́ látìgbà tí Allah subhanahu wa ta'ala tó ti dáyé òun náà ní eléyìí ti wà nítorí pé gbogbo ìgbà tí nǹkan bá ti pé méjì tó bá pé mẹ́ta tí wọ́n sì jọra wọn a gbọ́dọ̀ ní kíní kan táwọn bí dákan ìyàtọ̀ sí kan so látòrí ayé látòrí anabi adam alayhi salam àrífẹ́ Allah subhanahu wa ta'ala ìgbà tó dá tán ó sì fún lókọ ọkùnrin adam kẹfẹ́ náà nígbà tó dá ìyá wa gbà Hawa radiyallahu alayhi salatu salam gbàtí Allah subhanahu wa ta'ala jáwò náà tán ó fún wọn náà ní orúkọ ó ní Hawa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ táwọn náà bí wọ́n bẹ̀rẹ̀ sí fún ọlọ́kọ so látara délé yìí òun láti mọ̀ pé ẹ̀sìn Islam kìí ṣe ẹ̀sìn tó dé láti wá da gbogbo nǹkan tí máa ń bẹ́ẹ̀ lẹ̀ rú láti wá da gbogbo nǹkan tó bá bá ń lẹ̀ láti wá dànù sòfin díẹ̀ sí Islam wá fi fún wa òun náà ni pé n tó dáa nínú àwọn nǹkan tí ó bá lẹ̀ nítorí dáa náà àwọn nǹkan tó jẹ́ àṣà islam wá láti wá fi rinlẹ̀ fún wa àwọn èyí tó bá kù díẹ̀ káàtó tó bá látúnṣe islam wá láti wá túnṣe fún wa àwọn èyí tí ò bá tẹ̀ látúnṣe tó jẹ́ pé kọ́ ẹ ká dáánù ni islam wá láti wá sọ fún wa pé ẹja àwọn eléyìí nù tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìlú orúkọ ti sọ so látara di eléyìí ìjà àkọ́kọ́ sọ nípa ọ̀rọ̀ orúkọ òun náà ni pé mata yusamma alwalad tí a bá bímọ ìgbà wo ni a sọ ló kọ nítorí pé eléyìí nínú àṣà wa nínú àlàáda wa òun náà ni pé béèyàn bá bímọ èèyàn gbọ́dọ̀ sọ ọmọ ló kọ àgbà tọmọ náà bá pé ọjọ́ mẹ́jọ èèyàn ti gbọ́dọ̀ ipe ó kọ sí ọmọ mi jẹ́ nìyí àbí kéèyàn sọ kan tó jẹ́ pé àwọn wọ̀nyí àwọn náà wá gbé jáde pé tọ́ ó kọ ọmọ jẹ́ ṣe eléyìí bó ti wà nínú sínú Ànábì sallallahu alaihi wasallam àbúyàtọ̀ <clears throat> alákọ̀ọ́kọ́ inú ẹ̀rí tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí ó wà nínú súnanù Tirmidhi súnanù Ibn Majah súnanù Abi Dawud àwọn àtàbù súnanù gbogbo wọn gba hadithi wa ní hadithi ó sì lálàáfíà ipe Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa pé kullu gulamin rahinun bi aqiqatihi tubahu anhu yawma sabi'ihi wa yusamma fihi wa yuhlaqu ra'suhu arábì ní gbogbo ọmọ yányá asórọ̀ yàní asó papọ̀ mọ́ yàní àkíkọ̀ rẹ̀ ẹran tá a pa mọ́ àwọn olùmọ̀ wọ́n sálàyé fún akéwìn tó mọ̀ rọ̀hìn níbí yìí òun náà ni pé ìyàní irú ọmọ báyìí tó bá níjọ́ ògbéjà kìyàmà ọmọ tí wọ́n bá pẹ́rẹ̀ wọ́n kọ́ di wọn níjọ́ ṣe ìpẹ̀ fún òbí rẹ̀ tó bá níjọ́ ògbéjà kìyàmà pé pẹ̀lú pé ní pé rahim náà pé a ẹ̀mí rẹ̀ ìyàní a ọmọ yẹn papọ̀ mọ́ ẹran tí a pa fún tó jẹ́ pé òun yóò jẹ́ ìdí fún òbí àǹfààní láti fi ṣe kí ọmọ òun ṣépè fún tí ọmọ òun bá wà nínú àwọn tí ó ṣìpẹ̀ tó bá ti jọ gbére alùkìyàmà so àbí sọ bẹ́ẹ̀ wọ́n wá ní kótópá ìwú àánìwú yóò mọ̀ sàbẹ̀ yìí ipe àfihàn sọ yìí ipe á pa fún ọmọ yìí á pa lórúkọ ọmọ yìí yóò mọ̀ sàbẹ̀ yìí ní ọjọ́ keje tá a bá bí ọmọ yẹn so àlàyé ọjọ́ keje yìí á sàlàyé pa rẹ̀ nígbà tá a bá débi àkíkọ̀ ipe ẹran pípa gan tá a bá débi ọ̀rọ̀ lórí ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ á sàlàyé pé kí la gbà lérò pẹ̀lú ọjọ́ keje wàyùsàmà anábì ní wàyùsàmà bíi á sì sọ lóko ní ọjọ́ keje yìí wàyó ṣẹlẹ́kù rásùrù á sì fa eré ẹ̀ tábàlọ́wọ́ hadith yìí á rí kí anábì sallallahu alaihi wasallam nínú hadithu Samura pé ànábì jẹ́ ó yé wa ipe tó bá di ọjọ́ keje òun náà lápa ẹran tó bá di ọjọ́ keje òun náà lápa ọmọ yẹn ló kọ tó bá di ọjọ́ keje òun náà lápa rí ọmọ yẹn so eléyìí ó nílẹ̀ nínú hadithu látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam àmàhálù ṣáàhì kí la fẹ́ lò tàbí fi jẹ́rìí bí òun náà ní gbólóhùn ànábì sallallahu alayhi wa sallam tó ní wàyùsá fi ìpé yàní a sọ lórúkọ ní ọjọ́ yẹn ọjọ́ keje so eléyìí òun ni ọ̀rọ̀ àkọ́kọ́ ìpé ọmọ tá a bá bí yàní a lè sọ ní orúkọ ní ọjọ́ keje gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la tún wá rí pé àwọn àhàdí tó lálàáfíà wọ́n pọ̀ dáadáa tó fi yé wa pé ọjọ́ tá a bá ma a lè sọ ọmọ ẹ̀yẹn kọ lọ́jọ́ tá a bá bí ìpé ah, ma yóò orúkọ yẹn ti ń àrí àwọn hadith tó wá lórí eléyìí tó pọ̀ dáadáa nínú ẹ̀ òun náà ni hadithu as-sahabiyyu al-jalil Sahlu ibn Sa'd as-Sa'idi ìkànnì àwọn sàbí ànábì tí orúkọ rẹ̀ jẹ́ Sahlu ibn Sa'd as-Sa'idi radiyallahu anhu olóńgbà ìgbàwá náà wá nínú hadith tó tí orúkọ rẹ̀ jẹ́ Abu Aziz ó bímọ ó wá gbé ọmọ náà wá bá Nabi sallallahu alayhi wa sallam ó ní ó bíyà bil Mundhir ibn Abi Aziz ila Rasulillahi sallallahu alayhi wa sallam ọmọ tí wọ́n pè ní al-Mundhir tó jẹ́ ọmọ ìkanú ọmọ sàábì ànábì wọ́n fi wá bá Nabi sallallahu alayhi wa sallam hina wulida nígbà tí wọ́n bí فوضعه النبي صلى الله عليه وسلم على فخذه أنا بيوان بيومي ó wá gbé lérí tán wà ábò àdéhìdé jáde bàbá àdéjà àbò àdéhìn ó jòkó lọ́dọ̀ nàbí sallallahu alaihi wa sallam fàdáhì nàbí sallallahu alaihi wa sallam bí jẹ́ yín bẹ́ẹ̀ yẹ̀dẹ́yìn anábì tí wọ́n bá kàn mí lọ anábì tí ń sin kàn lọ tí wọ́n ti gbé sallallahu alaihi wa sallam فأمر أبو عتيق بابنه فاحتمل من على فقد النبي صلى الله عليه وسلم bí àbọ̀ àti ìjọba ní ẹgbọ́n ma ẹkú lórí kan anábì sallallahu alaihi wasallam ẹ máa gbé wọlé lọ kí àní ó rò pé anábì sallallahu alaihi wasallam ti parí pẹ̀lú ọmọ yẹn anábì ti ń bá nǹkan mi lọ. sọ fún gbàgbé yá pàpàlà anábì sallallahu alaihi wasallam anábì wá ní àyìnà sọ̀bí ọmọ tẹ́ gbé wádà lẹ́yìn ìgbà tó gbé ọmọ yẹn kó lè ẹ̀sà anábì sallallahu alaihi wasallam pàpàlà àbò àti àwọn àti ìwà pé a ti gbé ọmọ yẹn kó a ti gbé lọ sọ́dọ̀ a ti gbé wọlé lọ lọ́dọ̀ ìyá ẹ̀ fàkọ́ọ́dà mẹ́sìmòhù ànábìwá ni kí ló kọ ọmọ náà ọmọ tí wọ́n tẹ̀ bí tọ́gbé wa bá ànábì sallallahu alaihi wasallam ànábìwá ni mẹ́sìmòhù ànábì ní kí ló kọ́ tẹ́ wá fún kọ́ọ̀nù fúlàn bàbá ọmọ yìí wá dáhùn pé akókò báyìí la sọ nínú àdìsí yìí wò dá orúkọ tí bàbá yẹn sọ kọ́ọ̀nù là ànábìwá ni ara ó kọ wàláàkì ìsúhú almonville orúkọ rẹ̀ o náà ni wà jẹ́ almonville ọjọ́ yẹn gangan náà ni kan pé ọba anabi sallallahu alaihi wa sallam o náà ni anabi sọmọ náà ní almonville so eléyìí túmọ̀ yìí pé èèyàn lè sọ ọmọ ní orúkọ ní ọjọ́ tí èèyàn bá bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú hadithu <clears throat> hadithu suleiman bin mughira tó gba alátọ́dọ̀ sábìt tí sábìt náà gba alátọ́dọ̀ anas malik radiyallahu anhu tó wà nínú sahihu muslim ó ní anábì sallallahu alayhi wa sallam ó sọ báyìí pé wúlì dàlíyà laylata wùlá fasamẹ́tuhu bísmi abi ibrahim anábì ní wọ́n bí ìyàwó mi bímọ yàní wúlì dàlíyà layla yàní wọ́n bímọ fún mi ní قالوا بما هي يعني ماريا القبطية إذا نوع مصيفة إيجابية رضي الله عنها عمتو بما فعل النبي صلى الله عليه وسلم عم بجنان خديجة بنت خويلد رضي الله عنها وماريا القبطية رضي الله عنها عم يجين وبما فعل النبي صلى الله عليه وسلم خديجة بما فعل النبي صلى الله عليه وسلم ماريا القبطية وبما يقال زوجة إبراهيم رضي الله عنه وبما النبي صلى الله عليه وسلم بدون أبي يومي wọ́n bí ọmọ yìí mọ́júmọ́ ni bàtí ànábì sallallahu alaihi wasallam wá jáde sáwọn sàhábà láàárọ̀ ọjọ́ kejì ànábì wá fi ròdùn nílẹ̀ pàdé wa ànábì wá ní wúlídá líyà lẹ́yìnlá yàní ìyàwó mi bímọ mọ́júmọ́ o ànábì ni wa sammaytuhu bismi abi ibrahim mo sọ ọmọ náà ní orúkọ bàbá mi ibrahim tanagba lérò pẹ̀lú bàbá mi ibrahim yaani anabiyullahi ibrahim alayhi salam anabi wa sọ ni ó kọ anabi ibrahim alayhi salam pé kókó rẹ̀ máa jẹ́ ibrahim so eléyìí náà ẹ̀rí kan tún ni fún wa wípé èèyàn lè sọ ọmọ rẹ̀ ló kọ ní ọjọ́ tí wọ́n bá bí ọmọ yẹn so látara di eléyìí ni àwọn onímọ̀ ni wọ́n ti yọ wípé bí èèyàn bá bí ma ìgbàláyé wà fún yàn látìgbà ajọ́ tí yàn bá ti bí títí tí ó fi dijọ́ keje tí anabi sallallahu alayhi wa sallam ti oníka sọmọ ní ọkọ so wọn wá bímọ míì tí wọn ò ní sọ lókọ ìtẹ̀lẹ́ lè tẹ̀lẹ̀ kí wọ́n bímọ míì kí wọ́n mọ́ sọ lókọ àárí títí kọjọ́ kejì ó fi kọjá kọ́lá tí ó fi lo oṣù so lẹ́yìn ìgbà yẹn èèyàn lè tẹ̀yìn ó sọ ọmọ yẹn ló kọ náà ni nígbàkigbà tí ààyè rẹ̀ bá ti yọ́ lẹ̀ fún yàn nítorí pé lápèjúwe nìsín ó lè ṣẹlẹ̀ kó bí ọmọ kó bí ma bóyá lápèjúwe títì bóyá wọ́n jí ọmọ obìnrin wọ́n jí obìnrin tó lóyún gbé àwọn tó wá ti gbé nìkan ti dábẹ̀ tó tọ́ mẹ́ àwa bẹ̀rẹ̀ sí wá wá wá wá àwa wá ajá kan àárín àárín ọmọ tí wọ́n ń lo bí oṣù kan ibi tí wọ́n ti jí gbé ọmọ tí ń lo bí oṣù méjì àgúrẹ́ ìwọ́n ọmọ tá a bá gbúrò tá a mọ itó bí òun láfun ló kọ báyà wọ́n padà wá yá yàní Allah subhanahu wa ta'ala wá kọ́dà pé obìnrin ìwárí tù sílẹ̀ so irú ọmọ oníṣì báyìí á fún lórúkọ náà á sọ lórúkọ pé tọ́pọ̀ orúkọ báyìí òun ni yóò máa jẹ́ so eléyìí òun náà ní ẹ̀rí fún wa ipe èèyàn lè sọmọ lórúkọ ní ìjọ tí èèyàn bá bí so eléyìí kò sí tó fà tó fi stage láwùjọ wa tó tayọ pé kí ni eléyìí nínú àwọn alsunanu alsunanu almansiya inú àwọn súnà táwọn yẹn ti ń gbàgbé ni ẹ̀dìbà láwùjọ wa òun náà ló fà tó jẹ́ pé tí ẹ̀ bá bímọ lónìí tẹ́bá níyàwó mi bímọ ọkọ rẹ̀ ń jẹ́ báyìí ẹni yóò ka wọlé rí ni pé ẹ èwo tún lẹ gbé léyìí ya ó ti yá fún lóko ta ló gbé jáde ta ló bá ní sọ lóko ẹ̀ẹ́dì ẹ̀dúró tẹ káwọn àbó tọrọ àgbáríkà fọ́ ma pọ̀ lọ́mọ ìdíwáfẹ́ lárúbáríkà báyìí so gbogbo eléyìí oríṣiríṣi láwọn èèyàn mọ̀ bí dẹ́rù bàyẹ̀ pé àá o ti wá sí báyìí anábì sallallahu alaihi wasallam tí wọ́n rántí wa ó sọ ọmọ ọlọ́mọ ló kọ níjọ nígbà tí wọ́n bí ó sì sọ tiẹ̀ náà ló kọ so eléyìí súnà ní fún wa so tábà wo pé ẹlòmíì lè fẹ́ wo pé ṣe bá nàbì ìpè bá ẹ̀sà ní bá nàbì dá ànábì nìkan ló lè ṣe bẹ́ẹ̀ kó sọ ọmọ rẹ̀ tó bí ló kọ ọmọ ọlọ́mọ tó wá bí tí wọ́n bí ń kọ́ tánàbì sallallahu alaihi wasallam tó sọ ló kọ ẹ̀rí pọ̀ ìgbé ànábì sọ ọmọ ní ó kọ nígbà tí wọ́n gbé dọ́dọ̀ rẹ̀ so ah, nígbà tí azubair ah, bin awam nígbà tí asma tó jẹ́ ah, ẹ̀gbọ́n aisha radiyallahu anha tó bí abdullahi bin zubair aisha radiyallahu anha ó lọ bá nàbí sallallahu alaihi wasallam pé kánàbí ó bá wọn náà wọ́ ọkọ tí wọ́n máa fi dà wọn pé gbogbo àwọn tó kùnú àwọn orogún wọn ni wọ́n lókọ tó máa fi ń pè wọ́n pé ó mú fúlàní àmọ́ náà àwọn ìyàwó ànábì àmọ́ ó mú sálámà ẹ̀sìn báyìí nìsín àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìyàwó anábì sallallahu alaihi wasallam anábì nígbà tí asma wa bímọ tó jẹ́ ẹ̀gbọ́n aisha radiyallahu anha wọn agbẹ̀dọ́ anábì sallallahu alaihi wasallam sọ anábì wa sọ fún aisha pé ismuhu abdullah wa anti ummu abdillah anábì wa sọ lóko àwọn kàmá kọ́ anábì wa sọ lóko pé sọ ọmọ yìí ó kọ tí ó máa jẹ́ òun ìwọ ọlọ́mọ wá jẹ́ kí ni ó mọ̀ wá jẹ́ ọmọ abdìlá ẹ̀ẹ́dẹ́gbẹ́ àìsà kọ́ ló bímọ o ẹ̀gbọ́n rẹ̀ ló bímọ anábì ti fi ṣe kí ni ó sì fún lókọ eléyìí náà ní sìn súnà kanu ìdájọ́ kan ló tún jáde ń bẹ̀rù ipe ọmọ téèyàn òbí yàní wọ́n lè fi pè yà àìsà òbí ma hátà àwọn míì bẹ́nu àwọn onímọ̀ tí wọ́n sọ yí pé bóyá Aisha ní sákòfà nàbí sallallahu alaihi wasallam yàní pé bóyá yín wálẹ̀ lára rẹ̀ rí àmọ́ kò nílẹ̀ yàní Aisha ò bímọ kò lóyún rí dépò pé yóò bímọ yàní kò bímọ fún nàbí sallallahu alaihi wasallam síbẹ̀síbẹ̀ náà àmọ̀ yìí wọn hadith pé àni ummul mu'minin ummi abdullah Aisha radiyallahu anha wọn pè ní ummu abdullah so eléyìí yàní ó lẹ́tọ̀ọ́ fún àwọn obìnrin ẹ̀dìbà àmì ẹ̀sìn bá ń kágbà ní ẹyẹ o ọmọ tí èso òun ló bí kó jẹ́ pé ìyàní ìyá mi ló bí káwá mọ fi pé èèyàn kó lẹ́tọ̀ọ́ gómìnrin àmọ́ kò lẹ́tọ̀ọ́ kọkùnrin ìpè ọmọ tábúrò rẹ̀ bí nìsín sọmọ wa fi pé ọ bàbá lágbájá yàní san fi sọ orí ọmọ àbúrò rẹ̀ nítorí pé eléyìí yàní ó tako àyà Qur'an eléyìí tẹ́lẹ̀ pé ànábì sallallahu alaihi wasallam gan Zaid ó kọ́ wọ́n máa ń pè Zaid Muhammad ni látara pé kí ni pé ànábì ló bọ́kùn lọ́rùn ẹ̀ ọ̀dọ̀ ànábì ní ń gbé ànábì ní tọ́jú ẹ̀ ànábì fẹ́ràn tánábì fẹ́ràn rẹ̀ bí ìgbà tó ikú ọmọ rẹ̀ ni àwọn bọ́n muhammad wọ́n máa pẹ̀lú zaidu ọmọ muhammad zaidu ọmọ muhammad aya wa sọ̀kalẹ̀ fún wa nínú al-Qur'an nítorí ẹ̀ ipe ud'uhum li aba'ihim yàní ẹ máa fi bàbá wọn pè wọn ni o huwa aqsatu lakum eléyìí wọn lẹ́yìn sẹ́kìnì òun lẹ́bi ti déédéé lẹ́bi ti dọ́gbadọ́gba ẹ ti bá wọn nìyẹn wa in lam ta'lamu aba'ahum fa ikhwanukum fid-din ẹ bá mọ bàbá tó bí wọn ọmọ ìyá yín náà ni wọ́n jẹ́ nú ẹ̀sìn so eléyìí ní ti báyìí ewu tó wà ń bẹ́ẹ̀ níbi ká máa fi bàbá orí bàbá kọmọ lọ́mọ ẹ̀sì bá nìsí yàní yóò ma túmọ̀ ilẹ̀ òkú sínà mọ́ ìyá tó bí ọmọ ẹ̀sì bá nìsí nígbà bá fi ọkùnrin ọlọ́kùnrin tá ń pe ọmọ ọlọ́mọ tó wá lájọsọpọ̀ pẹ̀lú ìyá tó bí ni tó fi á ní fóònù bàbá ẹ̀ nítorí pé bàbá lè dàrú àmọ́ ìyá ò lè dàrú bàbá lè dàrú nìsí wọ́n lè rò pé ah, ta ló lọ́mọ àwọn ọmọ obìnrin míì láwọn onípa máa sọ pé ah, eh, ẹ̀yìn kọ́lẹ̀ lọ́mọ èyí ẹnìkan wáyé ló lọ́mọ eléyìí tó tó jẹ́ jẹ́ pé tí ò bá sọ jáde bàbá tó wà lọ́dọ̀ ẹ̀rẹ̀ yẹn òun náà ni ó máa rí kó lòun bí ọmọ yìí òun náà ni ó máa kílẹ̀ mẹ́kọ́ ọmọ òun ni àmọ́ kò rọrùn ìyá tó bí ma wọ́n kálukú ló mọ̀ pé wọ́n ló bí ẹ àyàfi tí wọ́n bá ṣéǹjì ọmọ rẹ̀ lọ síbítù lókù tí ò bá mọ̀ pé <laughs> wọ́n gbọ́ ọmọ ọlọ́mọlé lọ́wọ́ àwọn ìyá tó bí ma kò ti kéé dàrú ó ti bá ń tó àti gbà wá láyé kí a ti léyìn tó eléyìí nínú àwọn ẹ̀rí náà ní fún wa yí pé àyàn lè sọ ọmọ lókọ tí èèyàn bá bí ní òjò yẹn so eléyìí òun ni ìtòní ti pẹ̀lú pé mẹ́ta yóò sábà lùwà láti gba ó láti sọmọ ló kọ so ìgbàláyè wà fún wa táwọn àbá ti ní lẹ́mìí bí ìyàwó mi tó gbé bímọ yìí tó bá bí ọkùnrin Abdullahi mo fẹ́ sọ tó bá bí obìnrin Aisha ni mo fẹ́ sọ tó bá bí bèjì lọ́kùnrin àtobìnrin mo fẹ́ sọ ní Abdullahi wa Abdulrahman tó sáà ti ní gbogbo ẹ̀ lọ́kàn báyẹn ń bímọ báyìí dé lọ́sítù báyìí tó ń sọ ìyàwó rẹ̀ bímọ o tó ah, alhamdulillah àwọn tó bá máa pè báyìí sàwọn àlékún ìyàwó mi bímọ o tó tó bá ti béèrè pé ọkùnrin àbóbìnrin Abdullah kò nídìí òkun ọlẹ́sì pé ọkùnrin tàní Abdullah ló kọ rẹ̀ àwọn ọmọ sí kíni wọ́n ti mọ tó gbàlérò bá wọ́n ti Aisha ni orúkọ ẹ̀ so eléyìí yóò ti clear so bí ìbá tí wàá ló kọ lọ́dọ̀ pé ó so tó di ìjọ́ kejì àbíjọ́ kẹta àbíjú bẹ́ẹ̀ lọ so eléyìí náà kò sí láì fi ń bẹ́ẹ̀ tó tó wá ti wà láàrin kí ni láàrin ọjọ́ alákọ̀ọ́kọ́ àti ọjọ́ keje nígbà tí èèyàn bá bímọ so eléyìí ó ní bó ti ó ní ṣe pẹ̀lú gbàwùlà máa sọmọ lókọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni so nítorí pé ẹni tó bá bímọ ó gbọ́dọ̀ sàkólé kan tí ó sọmọ tó jẹ́ pé ó kọ yẹn ọmọ òní dàgbà tí ó mọ̀ wá wò pé á ti ń ṣe ń jẹ ọkọ̀ tí wọ́n sọ mí ló kọ́kọ́ kọ̀ yìí tòtí ìmọ̀ ti sọ ọmọ ló kọ́kọ́ kọ́ yàní àwọn èèyàn ah, wọn ti sọ ọmọ ló táwọn èèyàn fẹ́ lápèjúwe nìdí á wà orúkọ bá nìdí á ah, eléyìí irú so ẹlòmí ọ̀nà ní ẹgbẹ́kọ̀ ilé ìṣẹ́gbẹ̀ kan ó kọ tó rẹwà òun náà ni èyà máa sọ ọmọ nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam ó sọ fún wa nínú hadithu Abu Darda tó wà ní Sunan ó kọ ní àtòkọ bàbá ni wọ́n máa fi pè yóò yàrá wọn máa pè ó kálukú wọn sì máa pè é pẹ̀lú ọkọ bàbá rẹ̀ tàà sínú àtìmá àti ẹ̀yà sọ̀rọ̀ ayé lóko tó dáa o ẹ̀mọ́ sọ̀rọ̀ ayé lóko ó kọ ẹ̀mọ́ sọ̀rọ̀ lóko pè ní sẹ́yìn òjì bẹ́ẹ̀ náà ó pè mí ní jẹ́ bẹ́ẹ̀ so àwọn ọkọ̀ kókọ kí ọmọ sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ inú àwọn ọkọ̀ tó dáa tó rẹwà òun náà ni àkásọmọ ní Abdullah kásọmọ ní Abdulrahman àtàwọn ọkọ̀ míì tí wọ́n tún ní Abdul nù yàní ọkọ̀ tó wá jẹ́ يعني تتعبد لله او فتابع في صفي عبد عبد تابع الله سبحانه وتعالى فيه سو اليه ما هو في قداني النبي صلى الله عليه وسلم تفعل حديث عبد الله بن عمر رضي الله عنهما هو من صحيح مسلم في النبي صلى الله عليه وسلم صفي ان احب اسمائكم الى الله dájú ìtòlò orí ìdúnà àwọn ọmọ tẹ́ máa jẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ni Abdullahi wa Abdurrahman onáni abdullah àti abdulrahman so eléyìí látara ìtónilẹ̀ látara nígbà nàbí sallallahu alaihi wasallam sọ yìí òun náà ló fà tó jẹ́ pé àwọn sálàmù sọ́ọ̀lẹ́ wọ́n máa ń sojú kòkòrò wípé àtàwọn bá ti bímọ ọkùnrin báyìí o àkáwọn ó ní Abdullah àbí kọ́ọ̀tù wáyé bá wà nínú àwọn olóko ọmọ tí àwọn bá bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a rí pé àpèjúwe fẹ́ fún wa látara anábì sallallahu alaihi wasallam ipe anábì náà sọ ọmọ ní Abdullah gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láàrin náà àwọn sàhábà yàrá gbogbo àwọn sàhábà ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá bímọ ààrẹ Abdullahi ibn Abbas Abdullahi ibn Zubair Abdullahi ibn Umar àti àwọn àbádìlà tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ wọ́n tó jókòó pé wọ́n sọ ọmọ ní abdullahi tẹ́bẹ̀ náà láàrin abdulrahman so eléyìí káwọn náà ogun sọ́kàn ìpè nínú súnà so nígbà tó ti jẹ́ pé àwọn ọ̀sán ọ̀sán ọ̀sán fún wa pé ànábì sọ fún wa pé wọ́n máa pè so ó sì jẹ́ orí wa lórúkọ tí àwọn ọ̀sán ọ̀sán aláfẹ́ràn jù òun náà ni abdullahi abdulrahman káwọn náà ó gbìyànjú kátó ní kókòrò ẹ̀ tába bímọ kátó ní abdullah tába bímọ kátó ní abdulrahman àti àwòkọ míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a rí pé ànábì sallallahu alaihi wasallam ó tako àwòkọ tí ò bá dáa ti pé àwòkọ tí ò bá ti dáa tó bá jẹ́ pé ń mú àléébù wá àbí mú àbùkù wá àbáwọn tó jẹ́ pé àwọn nǹkan tí kéde fẹ́ àbáwọn nǹkan tí ò tí è wú ní ọmọ wa jẹ́ bẹ́ẹ̀ tó ànábì sallallahu alaihi wasallam máa ṣe ń di irú àwòkọ báyìí so lápòjúwe àájá radiyallahu anha ó sọ fún wa pé anábì sallallahu alayhi wa sallam ó ní káàna yughayyiru al-isma al-khabir àwọn kan tí ò bá ti dá anábì máa ń ṣe jẹ tó bá jọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam wọ́n máa ti bẹ̀rẹ̀ pé kí ló kọ rẹ tó bá so eléyìí kò wá túmọ̀ ní pé ẹ wà á tún ẹran rẹ̀ pa ẹ́ pẹ̀tọ̀ á wà á tún súnà rẹ̀ pa nígbà tá a ṣe kí ni nígbà tá a ti yí orúkọ rẹ̀ padà so ibi tí wọ́n bá ti ń ṣe eléyìí látara pé wọ́n yí orúkọ padà so kò sínú làrá nàbí sallallahu alaihi wasallam ẹran tẹ́ ẹ ti pàǹgbà wà kíkọ̀ yẹn ó ti lọ nìyẹn orúkọ tẹ́ ẹ ṣe ní ṣé kì í bẹ́ẹ̀ ṣe sọ́lùkọ púpọ̀ òun náà ní kí ni òun náà ní ẹ yí padà so lápèjúwe náà orúkọ tí ò dáa tí àwọn èèyàn máa ń sọ mọ́ ẹni ah, Umar bin Khattab radiyallahu anhu pé orúkọ ọmọ rẹ̀ kan bẹ tí ń jẹ́ Àsíyà lágbàdo Abdullahi bin Umar ó ní ọmọ kan náà ọkọ ọmọ Umar ọkọ rẹ̀ ń jẹ́ Àsíyà yàrá kí ṣe Àsíyà Àsíyà ìtumọ̀ yẹn náà ni pé ẹlẹ́ṣẹ̀ ẹni tí ń tẹ̀ olókọ rẹ̀ ó ní fasamaha Rasulullah sallallahu alayhi wa sallam jamila ànábì wa ni a ah, má jẹ ẹlẹ́tẹ̀ ojú wa ni kó kọ́ mọ́ àárò ọ́ má jẹ ẹlẹ́tẹ̀ má jẹ́ kí ni má jẹ́ jẹ̀mí ìlà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ànábì sallallahu alaihi wa sallam àwọn kan pọ̀ sáà alaihi wa sallam tó ṣe dáadáa Abu Dawud ó sára ikú wa nínú àtúnànù rẹ̀ pé kọ́rọ̀ kọ́rọ̀ wọn bá gùn òun ni oníjó fún ọmọ kó àwọn ìsinádì rẹ̀ wá ìpè ó kọ́kọ́ ọ̀dí anábì sallallahu alaihi wasallam tí anábì jẹ́jì ó lápèjúwe anábì jẹ́jì orúkọ tí wọ́n sọmọ ní harb wọ́n sọ kéwọ́ sọmọ ní harb tí náà pẹ̀lú harbu yàní ogun ẹ̀dìbà òmìtì anábì ní àmájẹ harb máa jẹ́ sílùmù ní kó máa jẹ́ yàní ìfọ̀kànbalẹ̀ ní ó máa jẹ́ máa jẹ́ ogun so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àárí àwọn ókọ̀ míì náà ilẹ̀ pé ànábì sallallahu alaihi wasallam ó kéjì ókọ̀ yẹn gẹ́gẹ́ bí ẹni tó ní òun jẹ́ haz ń jẹ́ haz kí náà pè ní àhaznu òun náà ni pé màdánù domina al òun náà níbi tó bá le gan ní tó le máa jẹ́ sáhálà ni wọ́n jẹ́ máa jẹ́ nǹkan tí tó rọ̀ ìrọ̀rùn ni wọ́n jẹ́ máa jẹ́ nǹkan tí ó lè koko so eléyìí tí a ní apẹ́rẹ́ ní àpèjúwe ni nínú àwọn ọkọ̀ tó yẹ pé èèyàn kì rẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọkọ̀ tó máa ti fi ń jẹ́ abdu sí nǹkan tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala so kí ẹ máa jẹ́ abdul izza ní eléyìí ò lẹ́tọ̀ọ́ kí ẹ máa jẹ́ abdul muttalib ẹ̀dìbà eléyìí kò lẹ́tọ̀ọ́ a kì í sọmọ ní Abdul Muttalib alibára ẹlòmí tó máa ń sọmọ bẹ́ẹ̀ nísìn lẹ́yìn ìgbà tí yàní nígbà lẹ́yìn gbàtà nàbí sallallahu alaihi wasallam tó ti dé ojú wájú tẹ́fún wa kí ló fà á rí bẹ́ẹ̀ nàbí sallallahu alaihi wasallam kí ló fà tá nàbí òbí chéńjì ó kọ̀ yẹn ìbéèrè tó yẹ kó wá sí wa lẹ́mìí ìtọ́fà náà ni pé yàní nínú súnà nàbí sallallahu alaihi wasallam ẹni tí ó bá gba Islam tó bá di mùsùlùmí òun ni èèyàn máa chéńjì ó kọ rẹ̀ a kì í chéńjì ó kọ kèfèrí ẹ̀sìn bá mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a kì í ṣéǹjì ó kọ ẹni tó bá ti kú tí èdè mùsùlùmí tó ti kú tí ó kọ́ tán máa ń pè náà ni ẹ àní ṣéǹjì ó kọ rẹ̀ gẹ́gẹ́ bá ṣe rí nínú súnà Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ náà ló pàtó jẹ́ pé a rí pé Ànábì sallallahu alaihi so ẹ pé Ànábì sallallahu ó fi ó lọ́sọ́dọ̀ pé kí ni pé òun ni ọmọ Abdul Muttalib tẹ́lẹ̀ ìwà túmọ̀ kó lẹ́tọ̀ọ́ pé kí ní Abdul rárá so anabi ò sọ láyé pé anabi ń ṣe wá ní ẹ̀sùn pé ká sọmọ bẹ́ẹ̀ ó sọ láyé pé kí ni yàní láyé al-ikhbar min bab al-ikhbar ó fún wa ńlá bárì ni lápèjúwe ní sinmi ẹ bá jẹ́ mùsùlùmí nìsí tó bá jẹ́ pé àwọn tó bí kírísítẹ́nì ni bẹ́ẹ̀ bàbá rẹ̀ jẹ́ John àbí bàbá rẹ̀ jẹ́ Gabriel àbí bàbá rẹ̀ jẹ́ gínáwó eh, rẹ̀ ń jẹ́ samuel òdìbá òdìsítọ́ ìwọ́ wá ṣe kíni ó wá gba islam òdìbá òdìsí ó lẹ́tọ̀ọ́ ó wá ní bàbá mi ti ń jẹ́ samuel ìbá bàbá mi náà ṣe ń jòkọ rẹ̀ islam ṣàní bó bá jẹ́ abdullahi náà ṣe ń jòkọ rẹ̀ sí ni ó máa jẹ́ abdullahi ibn samuel òdìbá òdìsí abdullahi ibn john abdullahi ibn john òdìbá òdìsí tó yóò ti máa ṣe kíni yóò ti máa jẹ́ ẹnu so wọ́n àwọn ajẹ́ pé kìnnìkan bí òkun kìnnìkan náà ni àbá rẹ̀ jẹ́ òjìbá mi ni so Abdullahi ògún tèmi Abdullahi ògún táyé òjìbá mi tó wá jẹ́ pé àwọn ọmọ tí bàbá rẹ̀ jẹ́ nù bìbì láàfin àwọn tó bá jẹ́ pé yàrá olóńkọ mùsùlùmí o ẹlòmí ìfẹ́ ní ti pé mùsùlùmí náà ni wọ́n pera wọn o ó sì ló kọ mùsùlùmí àmọ́ ní ilé wọn bóyá bí ogun bí ogun bóyá wọn máa jagun ni ogun tẹbílì kan ogun tẹbílì ọ̀gá tẹbílì kan àmọ́ wọn lọ́pọ̀ ọ̀tọ́tọ́ fún ìgbésọ̀ ẹja fún lọ́pọ̀ mùsùlùmí wọ́yá wẹ́lẹ̀ ìhun tiẹ̀ ẹ̀sẹ̀ bá rí sí wọ́yá wọn fún lọ́pọ̀ ọ̀tọ́tọ́ àwọn èèyàn pé bẹ́ẹ̀ tó èèyàn mú yẹn tó ti kí ni yóò máa jẹ orúkọ yẹn àmọ́ ìtọ́ bá jẹ́ pé kírísítẹ́nì ni àbí tó bá jẹ́ lẹ́bọ ni tó jẹ́ pé ó kọ tí ń jẹ́ òun náà nù ó kọ rẹ̀ náà ló wà sí kí ni ó bá fi nǹkan rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ tó eléyìí gan iyì ní Islam àpọ́nlé ló ti kí ni yóò tún máa jẹ́ Islam ìpè ẹ́ẹ̀sì mọ̀ báwọn pé á ah, àwọn tó bí eléyìí kèfèrí ni wọ́n so inú àwọn tí Allah subhanahu wa ta'ala kíni tó tún yọ ẹ̀kọ́ tuntun lára kíni nínú kòkò dúdú nù ẹ̀dìbà ìdílé yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ yàgbígbà ní máa jẹ́ fún ìsìlámù ìgbà àkárẹ́ nìkan ní ìgbà ní kí ló kọ́ rẹ kọ́ ní Ibrahim ibn Johnson Abdullahi ibn John ìdílé ọjọ́ ìmọ̀jọ́ alhamdulillah ah, àwọn ẹ̀wọ̀ ní ìsìlámù dára tẹ́bàdé Europe tẹ́bàdé Europe wọ́n pọ̀ dáadáa ní Europe tẹ́ pé ẹ máa rí àwòkọ́ tó dáa ẹ̀ àwọn kìíní kan ẹ̀mọ̀ ní Yusuf isi gbogbo àwọn oríṣi àwọn ọkọ̀ bàbá wọn ló ṣe bá àwọn kèfèrí ni wọ́n làwọn bàbá wọn so àwọn ti gba Islam ìyí wọn ní ṣe kíni gẹ́gẹ́ bí ìlànà Nabi sallallahu alaihi wasallam àní kéjì orúkọ bàbá ni ẹ̀wọ̀ Ikrima Ikrima ọmọ tani ọmọ Abu Jahal

ẹ́ eh? gẹ́gẹ́ bí ká sọ ká pé ká pè ẹ̀ ní malikul amlad ẹ̀wọ̀n nínú malikul amlad àbí ká pè ẹ̀ ní ahkamul hakimin ẹ̀dìbà mi ká pè ẹ̀ ní ọba gbogbo àwọn ọba so eléyìí ti báyìí anábì ní ìgbọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀ anábì ní la malika illa Allah ẹ̀dìbà tó ní kápá gbogbo nǹkan tó ju Allah subhanahu wa ta'ala lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n ń pè ní kíni sáńpẹ̀ ní abul hakam ìgbà tó dọ́là anábì sallallahu alaihi wasallam tó bẹ̀rẹ̀ ní abul hakam anábì ní má jẹ bẹ́ẹ̀ má jẹ abul hakam yàní bàbá onídàájọ́ yàní tó mẹjọ́ dànù àbá tó mẹjọ́ dá tó anábì má Allah subhanahu wa ta'ala ní kíni òun ni ahkamul hakimin mọ́kùnrin àrẹ bẹ́ẹ̀ ma so àmọ́ tó bá jẹ́ pé wọ́n sọ̀yà ní lápèjúwe nìsín kéèyàn sọ̀yà ní hakim kéèyàn jẹ́ hakim ẹ̀sìn báyà Eh, àwọn onímọ̀ sọ fún wa pé eléyìí yàrá tó bá jẹ́ pé ẹni yẹn bá jẹ́ ọ̀jọ̀gbọ́n abẹ́ni tí máa ń ṣèdájọ́ láàrin àwọn èèyàn olóòpá tẹ wá fi ní hakim wọ́n ní èèwọ̀ ni ìgbọ́dọ̀ sí kíni ìgbọ́dọ̀ sọmọ bẹ́ẹ̀ àwọn kọ́wá adam ní bá mi sọ gbogbo eléyìí sọmọ bẹ́ẹ̀ tí ìbá ti pẹ́ yóò lára rẹ̀ lẹ́fi sọ bẹ́ẹ̀ lápẹ̀yẹ ní lápẹ̀yẹ ní karim lápẹ̀jú ẹ̀yìn so tó ẹ pé ó kọta fún òun náà ní karim ẹ̀dìbà látara pé kí ni pé ọlọ́rẹ̀ ni àwa sọ di alam fún eléyìí ò lẹ́gọ̀ọ́ nítorí pé ó mọ àwọn subhanahu wa ta'ala òun ni alam àti sífà ní máa papọ̀ pé ó kọta fún péyàn bẹ́ẹ̀ ẹ̀dìbà níbi so alẹ́kùn alẹ́kùn ẹni iná púpọ̀ ẹni sì alẹ́kùn nígbà ní ó jẹ́ pé táríkà ní kó má lówó lọ́wọ́ so eléyìí náà pè ní alam kó mọ ni nígbà ń jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀dí rẹ̀ so wọ́n lè pẹ̀lú mí ní gínà gbórúkọ rẹ̀ lẹ́sìn wọ́n lè ní ọlọ́rọ̀ òun ló kọ rẹ̀ ó jẹ́ pé táríkà ni wọ́n kàn sọ ní orúkọ lásán so eléyìí nínú àwòkọ tí ọkọ̀ wa pé ká má máa ṣe kíni ká má máa sọ orúkọ ká má máa sọ ọmọ so èyí táàbì gbẹ̀yẹ rẹ̀ fún wa òun náà ni orúkọ tí ọmọ ah, anábì sallallahu alaihi wa sallam òun náà ni yàrá kúníyà nǹkan tá à ń pè ní kúníyà nítorí pé nínú súnà anábì sallallahu alaihi wa sallam ó nílẹ̀ yí pé kí ni ọmọ máa ń ní nǹkan à ń pè ní kúníyà nǹkan à ń so eléyìí fún òun náà ni wọ́n pè ní kíni alkúnìyà so eléyìí ní súnà nàbí sallallahu alaihi wa sallam ni ìwé kéèyàn ní kíni kéèyàn ní kúnìyà so kọ́là bẹ́ẹ̀ yóò bá ti bímọ kọ́là kó yóò jẹ́ ọmọ kékeré ọmọ kékeré máa ní kíni ìmọ̀ ní kúnìyà so ẹ bá rí ọmọ kékeré kan tó ń pè ní abu abdullah ìwọ ah, ọmọ yóò àkúníyà tó nítorí eléyìí ti a ní àpọ́nlé inú <clears throat> máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n yàn ìwé tí yóò ti kéde tí yóò fi dà yẹn pé tọ́mọ́ pè ní orúkọ rẹ̀ so àkúníyà yìí ìyẹn lè jẹ́ ọmọdé yóò bí wọ́n lè máa fi péyàn lọ́mọdé yóò bí eléyìí ó pọ̀ nípa àdáni sallallahu alaihi wasallam So gẹ́gẹ́ bí ẹ̀rí ní Abu Hurairah wọ́n pè ní Abu Hurairah tó bí olóńgbò bí olóńgbò tó gbà fún ọ̀rọ̀ ẹ̀rọ olóńgbò kékeré kan tí máa ń ṣe kíní sáwà máa ń gbé lọ́wọ́ dáadáa tó wọ́n ti sọ ní kíni ọkùnrin lákọ́bì yẹn ọkùnrin kúrì ààrẹ látara bí kíni látara kí máa gbé lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sábà lọ́wọ́ Abubakar Abubakar ọ̀dí ọ̀lọ́hu àmì orúkọ rẹ̀ kí ló kọ rẹ̀

ó pọ̀ náà ó pọ̀ àwọn sàhábà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Abu Dharr al-Ghifari òsọ́mọtí òbímọtí jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Khalid al-Walid radiyallahu anhu wọ́n máa pè ní Abu Sulaiman so òun náà òsì bímọ tí ń jẹ́ Suleiman so eléyìí ẹ̀rí ni fún wa wípé kò dìgbà tá a bá bímọ á tó lè máa jẹ́ kúníyà yẹn so ìdí yóò wá gbé ìrẹ̀ nípa kúníyà òun náà ni pé yàrá pé yóò sorúkọ ọmọ ní orúkọ anábì sallallahu alaihi wasallam ká sọmọ ní Muhammad kátó wá máa pè ní Abul Qasim ẹgbẹ́ ànábì ni wọ́n ká bọ́ ànábì là ń pè ní ànábì ní lákọ́bù rẹ̀ jẹ́ Abul Qasim yàrá káwa náà wá sọmọ wa ní Muhammad tó lẹ́tọ̀ fún wa kí kátó wá máa tẹ̀lé ní kátó wá máa pè Abul Qasim so eléyìí ìyapa ẹnu wà ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tó wà lórí ẹ̀ tó ọ̀rọ̀ mẹ́rin pé àwọn kan wọ́n ní ìyàrí kò lẹ́tọ̀ọ́ rárá ni ipe ká máa pe ọmọ ní kíni ká máa pe ọmọ ní kátó ní muhammad kátó a máa pè ní abul qasim alimami shafi'i rahimahullah àwọn lọ sí pé kò lẹ́tọ̀ rárá ipe nítorí hadith anabi sallallahu alayhi wa sallam tí ó lálàáfíà tó àwọn bukhari àti muslim tánàbí ní tasammaw bismi wala takannaw bi kunyati pé anabi ní ẹ máa sọ ẹ lè sọ ọmọ mi o àmọ́ ẹ má máa fún ọmọ ní kúnyà mi ẹ má máa pè ní abul qasim so eléyìí òun ló pàṣẹ àdìmámú àṣàfihì àti àwọn àwọn àtúntàn bí lọ sí pé kíni ipe ah, èyí ò kíni èyí ò ní Muhammad kó tó wá máa pè ní Abul so ẹ̀rí kan ní ẹ̀rí tí wọ́n lé ní eléyìí ah, ẹlẹ́ àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn àti àwọn tó lọ síbi pé ìbá hàtú tó tìlà pọ̀ pé ó lẹ́tọ̀ọ́ kò sí tó kọdíyàn ipe kéèyàn wọ́n ti kíni kéèyàn wọ́n sọ ọmọ ní àlápọ̀ ah, ẹ̀rùkúnlẹ̀ eh, àlẹ́bí àti ó kọ rẹ̀ so eléyìí ẹ̀rí tí àwọn bá alé àdìsù yẹn àdìsù tí ò lára bí à ní òun wọn bá alé wọn fi ní ó lẹ́tọ̀ọ́ so àdìsù náà òun náà ni àdìsù yìí pé arábìnrin kan wá lọ́nà ní sallallahu alaihi wa sallam ó wà ní sọ́nà Abi Dawud ó wà ní ya Rasulullah inni qad wulidtu li ghulaman wa sammaytuhu Muhammadan ipe àwọn bí wọn mo bímọ ẹ̀dí bá mo bímọ obìnrin mo wá tọ́ ní Muhammad وكنيته أبا القاسم وأكون كنيا في كما جاء أبو القاسم فذكر لي أنك تقرأ ذلك وأكون في النبي وقل يا إن باين فقال وني النبي وأكون ما الذي أحل اسمي وحرم كنيتي كيلو كيلو سوى ميتان وأكون كنيا به إيوه والحديث إليه حديث لا لا بيعني في إيوه للكلي أعلم بارلي لولي أروي لكني ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé la yajuzu al-jam'u bayna al-kunyati wal-ism àwọn kan ní kò lẹ́tọ̀ọ́ kí yóò kó kó àlẹ́lẹ́ àti àkúnyà ẹ̀ kí èkó méjèèjì papọ̀ ní pé òun náà ni nǹkan tí wọ́n sọ níbi hadith yẹn pé tàbá sọ ní Muhammad ìwọ̀rọ̀ sí kí ni ìwọ̀rọ̀ sọ ní Abul Qasim àwọn náà mẹ́rin wá ipe anabi sallallahu alaihi wasallam ó ní man tasamma bismi fala yatakanna bi kunyati ẹni tó bá ti sọmọ ló kọ mi o kó má sọ ní kúnyà mi o wa man takanna bi kunyati

ipe ka ni wọ́n pọ̀ fún abúkámọ̀ sọ ọmọ ní kúrí ànábì sallallahu eléyìí ẹ̀sà ni fún bàtí ànábì ń bẹ láyé so eléyìí òun náà ni alimami malik ọlọ ibẹ̀ làwọn lọ ipe kí ni ipe èèyàn lè sọ ọmọ ní orúkọ ànábì sallallahu alaihi wasallam tí ó tún fún ní náà ipe tó àwọn yìí tó so kí ló fà á fẹ́mi lórí ṣe pẹ̀lú wàtí ànábì sallallahu alaihi wasallam ń bẹ láyé òun náà ní pé kí ni ní pé kàrọ́ àhàtàn àyùd àhàdùn bísmìhì ibi wọn kórìíra wọn wà fẹ́ máa pèèyàn lórúkọ rẹ̀ lápẹ̀yà hmm? ní Abul Qasim lápẹ̀jú èyí sì pẹ̀lú kúríyà rẹ̀ kánàbí wà máa wẹ̀ yìí àbíjà tí náà bọ̀dọ̀ Muhammad tẹ pé ó kọ́ rẹ̀ pé ó wá dídá àná yóò wá sí ní yóò wá ní ìfúnpá sí sáré pèlè kàní eléyìí wọ́n ní wọn ló fa àjọ nílé tí wọ́n fi kó ìra rẹ̀ nígbà tí àná sọ̀rọ̀ àwọn àjọ sọ́lá ń bẹ láyé tó nígbà tí àná ti wá kó láyé náà yàní pé ó lẹ́tọ̀ọ́ nígbè ní pé so ẹ̀rí àwọn eléyìí òun náà ni àdúgbò àti àbújá ó àdìsí ó lálàáfíà ni látọ̀dọ̀ mọ́bí Muhammad بن الحنفية إنه أمام علي بن أبي طالب رضي الله عنه قل قال علي قل علي بن أبي طالب رضي الله عنه قل الصباح كان النبي صلى الله عليه وسلم قيل إن ولد لي بعدك ولد أسميه باسمك وأكنيه بكليتك ó ní tí wọ́n bá bímọ yàtí bá bímọ lẹ́yìn ìgbà tó bá sí láyé máa pé a lè lọ bẹ lọ́wọ́ àti sọ̀lá wa lọ sọ́lá pé tí n bá bí ma lẹ́yìn ìgbà tó o bá sí láyé má ṣé mo lè sọ lórúkọ rẹ kí n tún fún ní kúrìyà rẹ àfàrà àlẹ́ yìí sọlá tó sọlá nàám ànábì tó pé bẹ́ẹ̀ so eléyìí wọn ni ẹ̀rí àwọn tí àwọn tó fún pé ìyẹn lè sọ ma ní orúkọ ànábì sọlá wa lè wọ̀sọ́lá ṣé o tún fún ní kíni ṣé o tún fún ní kúrìyà ànábì sọlá wa lè wọ̀sọ́lá ìpè nítorí pé eléyìí yàní ó ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú bàtà ànábì sọlá wa lè wọ̀sọ́lá ààyè ni so <clears throat> eléyìí òun náà ni tó dà pé ó nílẹ̀ jùlọ làwọn mímọ́ ìpè ó lálàáfíà nínú àwọn ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin nígbà táwọn yóò bá ti sí láyé má pé ó lẹ́tọ̀ọ́ pé ẹ̀rọ sọmọ ní orúkọ anábì sallallahu alaihi wasallam pé o ti kéde sí ọmọ ní fúnyà anábì sallallahu alaihi wasallam so eléyìí òun ni tó kí nípa tó ní ṣe pẹ̀lú àbúrò láti máa sọmọ ní orúkọ ìwọ́pọ̀ olódà àti owó ní àwọn ọmọ olóko yàrá kí ni <clears throat> àwọn ìta àkọ́kọ́ wa pé ká má sọmọ ní orúkọ èyí tí a fi gbẹ̀yìn fún wa òun náà ni pé yàrá ẹ̀tọ́ ta ni ká sọmọ lóko yàrá ẹ̀tọ́ lẹ́tọ̀ tó sọmọ lóko tó ní ìwọ rẹ̀ òun náà ni bàbá tó bí ọmọ ẹ̀dínwá tó kí ọ̀dọ́ sàárọ̀ ọ̀dà alẹ́ ó sàfihàn ọmọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ ẹ̀rí àtàkùn fún alẹ́ kan pé òjòlóró ní àbáyé ẹ̀dínwá wọn ni pé ẹ má fi wọn má bàbá wọn so eléyìí ẹ̀tọ́ ọkọ ni àwọn tó bá ti wọ́n jọ sọ pẹ̀lú ìyàwó náà ti gbé àkọ́kọ́ báyìí ló sì wù mí o tó ti gbà fún kò sí nǹkan tó ń burú bẹ́ẹ̀ kọ́lá àkọ́kọ́ jẹ́ ìyàwó gan kó jẹ́ bẹ́ẹ̀ nìkan ní àkókò ah, ìwé kó sọmọ àbí kó jẹ́ pé jáde rẹ̀ ni àbí kó jẹ́ jáde rẹ̀ kọ́lá ní àkókò ah, ìwé fẹ́ sọmọ ìbá yìí o tó bá ti jẹ́ pé ó kọ tó dáa ni ẹ̀dúrà tó bá wù yàn yóò lè ṣe kiri ìyàn lè sọ tó sì ṣe kiri tí ò ní sí láì ní kankan bẹ́ẹ̀ àwọn tí àríyànjiyàn bá wáyé lórí ẹ̀ ṣe bí a ń tẹ́lifẹ́ sọ ni ìtẹ́mi fẹ́ sọ ní ẹni tó lẹ́tọ̀ọ́ lórí ẹ̀kú sọmọ rẹ̀ ló pọ̀ wọn náà ní bàbá so eléyìí òun tí a dá ọ̀rọ̀ wa tó lé lórí nípa tó ní ṣe pẹ̀lú bá a ti máa sọmọ ló pọ̀ ẹ̀sìn bá mi. insha Allah tó bá jọ mẹ́jọ a tọ̀ lórí aqiqatul mawlud wa ahkamuha ife àbáwò láti máa wá pẹ́ran ẹran ọ̀sà bá papọ̀ mọ́ kí làwọn adájọ́ tí ó kó sínú ẹ̀sìn bá mi gbà àtò láre pa tó tá bá pa sábò láti ẹran yẹn gbogbo àwọn tó ní ti pẹ̀lú ẹ̀ tó látàdé eléyìí ẹni tó bá ní béèrè tó bá jọ mọ́ eléyìí ń pé bó láti pẹran ẹ̀ bó láti ké tá ṣe jẹ a péyàn tútù ni ṣé a péyàn ni tá a ní jẹ́ kó jẹ́ lé wa ní àwọn kan tó ní ẹ̀rọ bá tó ṣe náà ó pin síta ni wọ́n jẹ́ kí wọ́n wá jẹ́ ní rẹ̀ gbogbo eléyìí ti báyìí ẹ̀ tó bá ní béèrè tó jọ mọ́ ẹja bóyá a lè ṣàlàyé rẹ̀ papọ̀ máa tó ìbéèrè tàwa fẹ́ bèèrè kí a fi àmì ẹlẹ́ Allahu ta'ala الله وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب